ọjọ́ ìbí ìjọ pẹ́ tìyà o ṣé kí á. lọ́jọ́ gbogbo ìdòwú àbúrò àwọn ìbejì ni mo ń ké sí. aya bọ́lájí akínbọ̀dé máa dá gànjàngànjọ màmá ti rọ́lá o màmá jíbọ́lá òní lọ́jọ́ ìbí rẹ̀ mà ní dọ́jọ́ ẹkún fún ọ o ti ṣọdún òní ó tún ṣe mí sí lágbára ọlọ́run ọba ọdọọdún ni lásán lógún. wá o ọdọọdún la ó máa rí ọlágbára ọlọ́run ọba kó gbó bí olúgbógbó ti gbó kó gbó bí olúgbógbó ti gbó kó gbó bí àwọn agbákan agbákan tó fọmọ owó ṣòǹde lọ́jọ́ sí tó wúwáyọ́ tó wúwá dòkìní tó sì adéyẹmí lọ. ṣọjọ́ bí àná mi àtàtà dákun wá bá mi kí kí o sì tún bá mi kí kórì rẹ̀ ó dìde olúwa kẹ́mi sọ́lá ọmọ ọlọ́jọ́ ìbí òní mo ní bẹ́tì rẹ̀ bá ń jẹ́ ọmọ mi kan rárá ọkọ kẹ́hìndé lónìí mọ̀ pé ó ní gbèjègbẹ́jọ ó ní kí ọ bí ológun ẹrù. yìí wọ́n fa o ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́ ó ní bá ọ délé bàbá tó bí ọlọ́mọ èkìtì ṣánilẹ̀ o ìkànlé èkìtì ní ìṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ òkè ànáyè ọmọ ẹlẹ́kànlé ò balayaṣọ ìkànlé tó tàlà bó ṣe èyí ṣe fún àríwú máṣọṣe ẹ̀sìn dálẹ̀ tiọ́ ni ìkànlé lọmọ olóṣè méjì gbárí mìrìmì kanlẹ̀ ìkànlé rún máṣọṣe kan tàlà bó ṣe wọ́n tàlà bó ṣe kẹ́rù bàdìyẹ funfun ìwọ lọmọ ìyùn bàbá ìlẹ̀kẹ̀ ọmọ olókè mẹ́rìndínlógún ọmọ alọ́yẹ mọ́yìn ọmọ aṣọ yẹ ṣòru olúwakẹ́mi evening ìdòwú oríire àfire ni lọ́jọ́ gbogbo alóhùn ti ṣọdún oníṣẹ́ ó tún ṣe mí sí i nínú owó nínú ọmọ aláfíà òun àìkú balẹ̀ ọ̀rọ̀ bọ́dún bá ti dé o ìpèrègùn àmàwọ̀ tuntun wálé ayé àìpèrè igúnnugún kó má máa kádùn àìpèrè àkàlàmàgbò kó má lẹ́lẹ́gbẹ̀rún ọdún o ìwọ tó ṣọdún òní ló tún ṣe mí sí lágbára ọlọ́run ọba ìwọ òní báwọn tọ́jú lẹ̀ mọ́lẹ̀ àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu bó o ti ń lọre ló máa bọ ire lágbára ọlọ́run ọba ibi ò ní bá ọ ojú rẹ ò ní ríbi ọ̀rọ̀ gbogbo tó ń pa ọ́ lẹ́rìn ó wá nípa ọlẹ́kùn ọkọ̀ oníkun mọ́ lórí onítọ̀nàwó sáré ọmọ ìwọ fúnra rẹ onífàìsàn ló gbà ire lójú owó rí o ire àwa ò wálé aláfíà òun àìkú balẹ̀ ọ̀rọ̀ yóò fi ilé rẹ̀ ṣe é bùgbé tósìn adéyẹmí ọkọ kẹ́hìndé tún wá ní máa sọ fún ọ wípé happy birthday to you.